á lọ lórí asán ni igi tó lúwa gbìn ìsẹ́ni tó lè fà tu ìrankíran kò ní ṣẹlẹ̀ wá lórí o àlákàlà kò ní ṣẹ mọ́ wa lára o ọlọ́run ló dá wa sílé ọlá ọlá kò ní bàjẹ́ o ṣe ló máa máa gbòòrò sí lójú abínú ẹni lójú ewúrẹ́ bí ìkàlápàtà òkú ọ̀tá kò ní ṣẹ ìfẹ́ ọlọ́run ló máa ṣẹ ó ti lówó kò lówó ọlọ́run ò ní fi sọ̀rọ̀ wa ilé aláyọ̀ kò ní padà dilé ìbànújẹ́ ojú kan ládàáni olólùfẹ́ jẹ́ ká fífẹ́ hàn síra wa ká má ṣe fàyè gbèsù ká gbégbẹ́ ládùn títí dalẹ̀ ó irọ́ ni irọ́ ni irọ́ ni ìmọ̀ta oníṣẹ́ lè wà lórí irọ́ ni irọ́ ni irọ́ ni ìmọ̀ta oníṣẹ́ lè wà lórí. olólùfẹ́ wa jẹ́ ká jọ gbàdúrà kan kílíọ̀nù wa kó má ṣe dáhóró àní tọmọtọmọ ká má fi lè ọlá pìtàn o ká má sọ pé alówó rí kélédùmarè má ṣọ́ wa ayé ò fẹ́ ohun tó dáa jọ̀wọ́ jẹ́ ká kíyè sára o ká má ṣe fàyè gbèsù ní paradíṣẹ́ ìfẹ́ wa tó bá lóhun tí mi ò ṣe déédéé jọ̀wọ́ dákun sọ fún mi o kíran burúkú àtàlà burúkú. mo bá yín sọ̀rọ̀ lálẹ́ àná for over thirty minutes ẹ lanu báyìí fún mi lésì mo tún rò pé bóyá nítorí tirẹ̀ yín ni mo dẹ̀ expect kó jẹ́ pé ẹ̀yin lè máa kọ́kọ́ mẹ́nu bọ̀ ọ̀rọ̀ yẹn láàárọ̀ yìí but instead of that nǹkan tẹ̀ máa sọ nígbẹ̀yìn tí ń lọ síbi ṣe àbá ah, ga o. sọ̀sẹ̀. sọ̀rọ̀ yìí ni abánigbé má mọ̀ wá ní ìka èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o èmi ò dẹ̀ fẹ́ kéèyàn mọ̀yàn kó máa fẹ́ràn I didn't like it O mọ̀ mí mo fẹ́ kó mọ̀ mí mọ̀ ìṣe mi mo ti sọ fún ẹ láì mọ̀ yìí gbà èmi ò ráyè pé bí à ń lọ à ń tójú bọ́ lébi kan ṣe gbà ń ṣe ọkọ̀ ẹ̀ ṣàṣọ débi pé nìkan máa kó nǹkan fún mi kí n máa kó jẹ tí mi ní mo rú nǹkan tó jẹ́ èmi pẹ̀lú ẹ̀jọ́ ṣàyẹ̀wò wọ́n sọ wa pé kò sí nǹkan kan rárá wa kò sí ohun tó ń náà ká jí ká gbàdúrà sọlọ́ ọ̀nba kọ́ lọ́hùn kó gbàdúrà wa mo dẹ̀ mọ̀ púpọ̀ yà máa bímọ ni. do you understand? ìsìn kò sọ fún mi. mo ti gbọ́ ọ̀rọ̀ yín yé mi ọ̀rọ̀ yín yé mi ṣèbẹ́ mi ni mò ń wà nǹkan bóyá ká sọ pé àjọ ń wà nǹkan ni bóyá kò bá ka yín lára àbí ó ṣàtìpẹ́ yín ní babalágbájá. Eh, èmi ló fẹ́ dàbí pé mo wálé ayé lásán àbí kò sí problem ẹ máa lọ síbi ṣẹ́pẹ́ yìí. tó sẹ tó sọ pé èèyàn nífẹ̀ẹ́ yàn òun kò mọ bí mo yẹ nífẹ̀ẹ́ tó kò dé lè wù mí kò má ti bímọ kò wà lágàn máa rí pé báyà torí pé mo ti bímọ ni mo ṣe ṣe bákanbákan náà ó gbọ́n tí mo fẹ́ ó wá mọ nǹkan tó bá fẹ́ sìn ibi tí wọ́n fẹ́ lọ yẹn you go there nǹkan kí nǹkan tó máa ń wí tó bá dé láti bẹ̀ iye kí ètò ń kó lè jẹ́ I Okay. How about that? Ìgbà ló fẹ́ lọ. Tẹ́ bá dé láti ọ́fíìsì àmásọ́. Mm-hmm. kí ọkùnrin lágbára lọ́dọ̀ ìyàwó ẹ̀ dáadáa. àbí tẹ gbára lọ báyìí ó dàbí pé ó múlẹ̀ pẹ̀lú àwọn ológun fẹ̀yìn ni. wo ẹja ti sùn mi. ẹja rẹ ló jẹ́ òun ló dájú lọ́ra gbàgbé ẹnu ìtẹ́mi náà bá ti lọ sí guinness bá máa ra sí ṣan gúfèlè ní máa bẹ̀rẹ̀ wálé. mo rí pé irú inú ewédú yìí ò pọ̀ irú ṣètọ́jú o. èmi náà rí bẹ́ẹ̀ tí a bá lọ sójà rà mí. kọ́kọ́ mọ̀. kánẹ́ mi ni mo yọ ọgbẹ́ mi jẹ wọ́n sì kí ló máa rí. Hmm. mo mọ̀ pé oúnjẹ máa tètè sú obìnrin tá a bá ti fojú mi náà tọrùn kíchìn. ọlọ́run ló dé wá sílé ọlá ọlọ́run àpò níbàjẹ́ o ṣe ló máa máa gbòòrò sí lójú abínú ẹni lójú ewúrẹ́ bí kàlápàtà òkú ìfẹ́ ọ̀tá kò níṣẹ́ ìfẹ́ ọlọ́run ló máa ṣẹ ó ti lówó kò lówó. àbọ̀ abálẹ̀ orúkọ ìdílé méjèèjì ti yá jẹ àbọ̀ wọn. lójú ewúrẹ́ bí kàlápàtà òkú ìfẹ́ ọ̀tá kò ní ṣẹ ìfẹ́ ọlọ́run ló máa ṣẹ ó ti lówó kò lówó ọlọ́run ò ní fi sọ̀rọ̀ wa ilé aláyọ̀ kò ní padà dilé ìbànújẹ́ ojú kan ládàáni olólùfẹ́ jẹ́ ká fífẹ́ hàn síra wa ká má ṣe fàyè gbèsù ká gbé pẹ̀ládùn títí dalẹ̀ irọ́ ni irọ́ ni irọ́ ni ìmọ̀ta oníṣẹ́ lè wà lórí irọ́ ni irọ́ ni irọ́ ni ìmọ̀ta oníṣẹ́ lè wà lórí. olólùfẹ́ wa jẹ́ ká jọ gbàdúrà kan kílé ọlá wa kó má ṣe dahoro àní tọmọtọmọ ká má fi lé ọlá pìtàn o ká má sọ pé alówó rí kélédùmarè má ṣọ́ wa ayé ò fẹ́ ohun tó dáa jọ̀wọ́ jẹ́ ká kíyè sára o ká má ṣe fàyè gbòṣù ní paradíṣẹ́ ìfẹ́ wa tó bá lóhun tí mi ò ṣe déédéé jọ̀wọ́ dákun sọ fún mi. olúwa tó sìn mí àní mò ń sọ fún ẹsẹ̀ mẹ́ta ló máa kọ bíbá kí ni mẹ́ta ni omorizin ni tó bá sọ pé obìnrin tó mọ ìkẹ́ ọkọ báyìí ẹ pé mẹ́ta lórí láyé. ìwọ ìyàwó àkànlé ìyàwó pírẹsidẹ́ǹtì. <laughs> Thank you. The vision of schools. Yes, sir. Èmi kan máa approve wọn. Ah, thank God. àti náà tó pẹ̀lú lórí contract olùbọ̀sìn. Yes, sir. Tó hàn sí òun náà five million la gbé fún mi níbẹ̀ ẹgbẹ́yà ojú ọ̀nà àti gọ́tà kankan yẹn lè pọ̀ sí ilé ìtàn fún mi just twenty million naira contract ni táwọn ayọ̀ five million ti wá kó rẹ̀ aago fifteenth then with our estimate lówó tá a máa fi renovate school thirteen million naira ṣé two million tó kù lọ́mọ fi rán movies. ṣe dùn náà nínú mi ò dùn nígbà tó sign contract yẹn tán fún mi ní lédi yẹn bá pè mí ó bá béèrè lọ́wọ́ mi ní kí ló dé tójú mi ṣe kọ́rẹ́ lọ́wọ́ báyìí màá sọ wípé inú mi ò dùn ó wá béèrè lọ́wọ́ mi ó ní society wo gan-an lọ̀gá mi belong sí mo ní society ó ní as in club ó ní ọ̀gá mi belong sí club kankan from office back home from home to office tó bá dẹ̀rẹ̀ pẹ́jọ́ jimoh náà ni from office to jimoh ó bá gbẹ̀rẹ̀ ó ní ọ̀gá àwọn èèyàn tèmi mú ó ní belongs at least four good various club tó dẹ̀ milẹ̀ títí ọ̀gá ó ní kí n sọ fún yín pé tẹ́lá máa belong sí mainland club kẹ́ belong sí mainland club tẹ́lá máa belong sí highland club kẹ́ belong sí Island Club tó bá dẹ̀ máa belong sí kóṣọ́fẹ́ club kẹ́ belong sí kóṣọ́fẹ́ club kẹ́ má máa belong sí okoko club kẹ́ belong sí okoko club tó bá dẹ̀ yẹ pé mú ìṣẹ̀lẹ̀ ń gbé ẹ bá wọn darapọ̀ mọ́ moonshine club ó ní tí kò bá yẹ pé ọ̀gá ìfẹ́ ṣe sí mi wọn ò tiẹ̀ ní fún wa contract yìí tóní gan mọ̀ wípé ọ̀gá náà fẹ́ ṣe sí mi torí wọ́n fún mi lápọ̀ appointment pé kí n wá next week ọ̀gá the image and reputation of this company ọwọ́ yín ló wà ó belong sí at least three of this club. so tí èèyàn it ti belong sí ẹni club báyìí sìn kò lè rí good contract but náà sàn yìí. not at all sir we need to belong to at least three of this club. jẹ́ àbúrò yín ni ẹ ní rí mi kẹ́ má wà mí ni àmọ́ ẹ ti fi yàtọ̀ sí pé mi ń ṣe blood sister yín torí pé tó bá jẹ́ ẹ̀jẹ̀ ti tèmi ni o àmójẹ́rì sister mi wọ́n á ti wá mi àǹtí ẹ mọ̀ pé mi kì í fọ̀dọ̀ yín ṣeré ẹ rí mi láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì for almost three weeks ẹ rí mi ẹ̀dẹ̀ wá mi àkódá. Ah, ah tó sìn kò rí bẹ́ẹ̀ tí wọ́n gan bá dé shop àwọn máa sọ fún ẹ pé mo lọ sí ìrìn àjò ni mi ì sílé mo travel ni. kásẹ̀ gbà pé ìrìn àjò ṣé ẹ̀ wá lè pè mí látọ̀hún àná ẹ̀ wá mi ṣá lọ́rọ̀ kan. ó dá má bínú mo gbà kí mo jẹ̀bi. Chide. What's up? Chide, eleven thirty. Láti bí oṣù méjì sí mẹ́ta sẹ́yìn bó ṣe ń pàdé rèé ṣó fẹ́ pa mí ni. Ẹni wíwá dẹ má bínú kó lè dá náà ní gbogbo ilé ìtàǹbà káàkiri ó ti yẹn sìn. Kó lè dá ló fi wọlé lóru. Jíde, ó ń ṣe báyìí tẹ́lẹ̀, ó bá ń kọjá aago mẹ́fà. <sighs> Okay, I'm sorry. Ọkùnrin ṣáà ni mí orò ní gbé mi náà. ìmọ̀ta oníṣẹ́ lè wà lórí. bó ṣó ń gbógun bẹ́ṣù gbógun á lọ lórí asán ni. igi tó lúwa gbìn kò tó lè fà tu. ìrankíran oníṣẹ́ lè wà lórí o. ọlọ́run ló dá wa sílé ọlá ọlá kò ní bàjẹ́ o ṣe ló máa máa gbòòrò sí lójú abínú ẹni lójú ewúrẹ́ bí kàlápàtà òkú. gbogbo èrò. sista mi tá a bá ń gbàdúrà sọ́lọ́run wípé kó jẹ́ káyé gbádùn wa a tún máa gbàdúrà wípé kó jẹ́ káwa náà gbádùn ayé. bá ń gbádùn wa tá à ń gbádùn ayé àwa máa bẹ ọlọ́run bíi pé kó jẹ́ kí ayé jẹ́ kí aráyé gbádùn ara wa sista mi ọmọbìnrin kan jẹ́ kí aráyé gbádùn ara mi mọ́ báyìí o ilé ayé ti sùn mí ọkọ mi nìṣòro ilé ayé mi báyìí tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. kí ló gan-an kí ló ṣẹlẹ̀. ẹ ṣe sista mi. <laughs> ṣe ti rí láti bí oṣù mẹ́ta sẹ́yìn ìwà jíde ti yàtọ̀ sí jíde tí mo mọ̀ jíde tó jẹ́ pé tó bá lọ síbi iṣẹ́ báyìí aago mẹ́fà ọkọ mi kò ń kọjá ìṣẹ́jú kan nígbà tí máa wo aago ó ti di kí jíde máa dé láago mẹ́sàn-án máa dé láago mẹ́wàá sista mi jíde ń dé ní aago mọ́kànlá kò wá ṣe wípé ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ o ojoojúmọ́ ni jíde ń ṣe báyìí orílẹ̀ ayé mi ti sọ mi ta mo tún fẹ́ẹ́ fi lọ nígbà tá à ti mi ti travel jẹ́ iye náà lọ tọkọ mi bá máa wọlé náà àti rẹ̀ ó máa wó kalẹ̀ ni èyí eré kò ní bá mi ṣe èyí oúnjẹ mi kò ní jẹ́ lọ́jọ́ tó bá jẹ́ pé bóyá kò jọjá o kò ju ẹ̀bẹ́ o ni mo fi takú pé à àníwàá oúnjẹ yìí ọkọ mi àfọwọ́gùn báyìí gbẹ́ngbà tó ń bá sọ pé kéèyàn pé wèrè lọ́kọ ìyàwó kó lè jarọ́ náà lọ àyàfọwọ́gùn jẹ́ àgbésílẹ̀ fún mi kòókùnrin mi náà kì í má bímọ sista tó bá jẹ́ pé torí ọ̀rọ̀ àìrọ́ ọmọ bí mi ni ká gbà pé bí à ń torí ẹ̀ ń jíde ṣe yàn lè. ṣé obìnrin mi ló wá kọ́ kọ́kọ́ mi máa fẹ́ tó bá ti wá fẹ́ ní girlfriend náà ṣé yóò tún máa ń lọ́ọ̀fù àlejò ìyàwó ilé ẹ̀ lọ ni. ṣé ìyàwó ọlọ́run ní jẹ́ kó nífẹ̀ẹ́ girlfriend jù ẹ lọ àti pé lọ́wọ́n tẹ̀lé jẹ́ kó ní girlfriend. àmì jésù. tábàwò náà àwa iná àti délé ayé ó ti tójú mẹ́ta ní ìtàdé ti délé ayé yìí ojú wa náà ti rí i tó bá béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ á ṣàlàyé fún ẹ pé ojú mi ti rí i ọkùnrin wa yàn lé o kò yàn lé o àmọ́ ẹ̀ dá fún mi. Sister, mi ìfẹ́ kẹ́ ẹ pé jíde àwòtí ah, ẹ wo èmi mi mi nífẹ̀ẹ́ kó ṣe bákan sí yín lórí fóònù ẹ kàn kọ́ mi lọ́gbọ́n tí màá lò nínú ilé ni mi ìdẹ́ nífẹ̀ẹ́ kó máa rò bóyá mi ìrọ̀jú òun káàkiri ẹ má pè é jọ. èmi ò pé jíde o kí ni mo fẹ́ pè fún o mọ̀ pé mi àti jíde àwọnú ara wa ah close so mi ò lè pè é ìwọ ṣáà gbà fóònù. wá ṣí text page mi ì mọ́wọ́ fóònù yẹn ọkọ̀ bá mi gbé síbi mẹ́sẹ̀jì yẹn. ọ̀yà ọ̀wá text ọkọ̀ ẹ̀ ń sìn bí ọmọbìnrin mi jẹ́ àfún ní ọmọlára àwa hmm. ní ẹ̀ka sàn mr Jídé irú ni màá fi bẹ̀rẹ̀ nítorí màá fi bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ̀ka sàn sá mr Jídé orúkọ mi ni ọmọlára. ẹ dúró space dà. space yìí má bínú space ní zero yẹn orúkọ mi ọmọlára. orúkọ mi ni ọmọlára. mi ni ọmọlára. Mm. mo dùn lọ́mọbìnrin mo dẹ̀ ṣe rí. mo dùn lọ́mọbìnrin mo ṣe rí àbí. Mm. mo dẹ̀ mọ̀ pé yìí náà dùn lọ́mọkùnrin ẹ̀ dúdú ẹni sùúrù tí wọ́n bá ṣe jù. ẹ sí. ẹ dúdú ẹ dẹ̀ sí gbọ́lẹ̀ ẹ̀yin náà dẹ̀ ṣe rí lọ́mọkùnrin. ok ẹ sí gbọ́lẹ̀. tẹ́ bá fẹ́ mi mo fara mọ́ bó bá ṣe kejì ìyàwó náà lẹ́yìn fi mi ṣe mi ò mind. tẹ́ bá fi mi ṣèyàwó ìkejì mm. inú mi dùn sí mm-hmm. inú mi á dẹ̀ dùn ṣe bá fún mi ní èsì tó máa mú ayọ̀ mi kún ní alẹ́ yìí. màá máa retí èsì yín àmọ́ inú mi á dùn tẹ́ bá fún mi lésì èsì. tí ayọ̀ mi máa fi kún ní alẹ́ yìí. lálẹ́ yìí. Mm-hmm. èmi ni tí ń tutọ́ ọmọ lára bèbí. kì í fi bébì sí. Eh. Eh. ó yá sẹ́ndẹ̀ ṣé mo bó ṣe máa sẹ́ndẹ̀. ok nọ́mbà ti wà ń bẹ̀. sista mi. Hmm. ṣe fún ìpín ilé ló máa jẹ́ ká mọ̀ bóyá ọkọ mi yàn lè àbí kò yàn rẹ̀. ìwọ ṣe fìyẹn lè wàá máa lọ lé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ní lẹ́yìn lẹ́ni sí ọ̀la. Si wá sọ fún mi. ìwọ ọmọ yìí ó jẹ́ fọkàn ẹ balẹ̀ fọkàn ara ẹ balẹ̀ o wàá máa lọ tó bá di ní ọ̀la nǹkan tó bá ṣẹlẹ̀ ní alẹ́ nílé yín wá sọ fún mi. ó ṣe máa pè ní tí máa ti délé. ó dà ó ṣe fọkàn ẹ balẹ̀ kò sí nǹkan kan o fọkàn ẹ balẹ̀ o. àṣẹ sanwó tá a bá jẹun tán mi ò fẹ́ dàbí ọ̀pá mi. ẹ̀rín ńlá ni pàápàá. wàláì mo sọ tí kì í ṣàrìn kékeré mo rí nǹkan tí ojú mi tí ò rí rí lénìí mo á ní pé kó má ṣe pé mi nìkan ni màá rí right. ẹ yẹ ká mẹ́sẹ̀gì lọ. ẹ káàsán ọmọlára lorúkọ mi ẹ̀yin ò mọ̀ mí àmọ́ èmi mọ̀ yín dáadáa. Okay. Hmm. Eh, mo nífẹ̀ẹ́ yín torí pé ẹ ga ẹ dúdú. Ah, mo lè bá ka dún kan pé ìwà ló wà àbúrò ọmọdún mẹ́mi. Hmm ẹ dúdú ẹ síngbọnlẹ̀ á wù mí tí ẹ bá lè fẹ́ mi tẹ bá fi mí ṣe ìyàwó ó tẹ́ mi lọ́rùn kódà kẹ fi mí ṣe ìyàwó kejì mo fara mọ́ tí ẹ bá lè reply text mi kí ilẹ̀ èmi yìí tó ṣe máa ní ayọ̀ ọkàn èmi ọmọlára bèbè. kí ni. Ah, ẹ jọ. ẹ gbọ́ ọmọlára bèbè ta ni wọn. ẹ̀ẹ́mí náà bèbí náà ṣe rìn nìyẹn mo yín sọ fún ẹ pé mo rí kan tó jù mí ò rí yóò mẹ́ni tó ní mẹ́sẹ̀ tó wù. Ah! báwo lè gẹ́tì nọ́mbẹ̀. mo ń pin káàkiri gbọ́ ajé ni mo pin káàkiri ọ̀bẹ òní wa ọ̀dà sọ pé ṣé ṣé mi ni mo fún ọ nọ́mbà gbọ́kàn tẹ̀sí mi ni àbí òní ọ̀sán sàn. ìwọ náà ẹ máa gbà mí o ní ìwọ ọmọkùnrin tó jọ mí lójú tó jẹ́ pé mi gan tí mo nìkan mi mo rà ń jẹ mo rà ń jẹ ni ni ọkọ bá fẹ́ wá bá mi jẹ wàwà yìí ibikíbi tóbìnrin bá wà òfò ló máa ṣe kò ní ṣoríire èèyàn tó fún ní nọ́mbà ẹ pàápàá ó máa jẹ ó lé ó máa lọ ṣọwọ́ lódò ni gbogbo àwọn ẹbí ò ní jèrè ẹ ìyá ò ní jèrè. ó jẹ́ máa gbẹ̀mí ara ẹ̀ gbóná nígbà tó wá kà má parọ́ kí ló má parọ́. mo sọ lọ. kí ló ṣe ní pàtó. kí ló bẹ́ẹ̀ ní ṣe sínú reply. Oh, ẹ ẹ nǹkan tó wá fẹ́ kó sọ fún mi ló bá ní kí reply má reply. delete delete. ó lóun má ẹ̀ fún un dé àwọn kejì. Hmm, ṣàánú mi ṣàánú mi lákòójú mi sọ̀rọ̀. nínú ọ̀pọ̀ ẹ̀bùn ọ̀tẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà lọ bẹ̀rẹ̀ ti pọ̀ máa ń sọ pé kóun jẹ́ ìyàwó kejì àbí ìyàwó. mo ah, mọ̀ pé púpọ̀ náà mo bèrè àárọ̀ ọjọ́ wọn mo máa fi ń ṣe ìlànà àlẹ́ àwọn abọ́mọ wọn lọ́wọ́ wọn á máa wá lóyún nílé tí wọ́n máa torí bọ̀ láti dà kì í ṣe pé. èmi ò máa ń tó ní ọ̀nà tó text message yìí. jẹ́ delete delete it. àmọ́ o ìkìlọ̀ pàtàkì rẹ o mẹ́sẹ̀gì yẹn sì ń lo kàyí máa rí rẹ́rìn pé bóyá àbí ọkọ mi ti dọ́gbọ́n ṣe nǹkan kan lẹ́yìn o torí bẹ́ẹ̀ ṣe máa ń ronú ọ̀tọ̀ ní o. tí n bá ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọbìnrin yìí mi ì ní fi mẹ́sẹ̀gì yìí hàn rárá àbí tí n bá rìpláì ẹ̀ tí n bá ní í ṣe pò tí ní gbọ́ màá ṣe kò sí nǹkan kan tó ò lè mọ̀ kò yẹ ẹsìn bó bó ṣe jẹ mí lójú ló jẹ kí n fi ẹkùn ẹ kó má kí èbú alábàá kó má padà dé tànú ẹ ẹ sọ yẹ ti dìlé tẹsán sọkàn ti balẹ̀ ẹ kò sí wàhálà. àní nǹkan tó máa dá lé wa rẹ. ṣe ọkọ mi. Tosin mo ń gbọ́ ẹ o. sista mi ọkọ mi ṣàbẹ̀rẹ̀ lórí pé òun ò sí ríro eléyìí o kí tí ẹni ilé ayé wa ń dà yìí ayé mà ti ń sorí kodo láyé àtijọ́ ọkùnrin ló máa ń lé obìnrin kiri ló bá tún yà ó bá ti sọ pé ah tí ẹ̀gbọ́n náà ṣé bẹ́ẹ̀ wá lẹ́yìn obìnrin wá pọ̀ tó nílùú ni tẹ̀sùrọ́kùnrin dẹnu kọyín ṣe mọ̀ pọ́nmẹ́rin tún ta bá mi ẹ̀ ń jẹ́ kéde ẹ̀mí mánú mi lọ́rọ̀ ó bá ní kí n wo fóònù òun sista mi ó bá di mẹ́sẹ̀gì tèmi àti yín love text wípé kí n wò ẹni sọ pé òun mọlára kí lóun fẹ́ fi ṣe ojú kan ládùn òun ní nǹkan tó fi máa níyàwó méjì kọ́ lóun kúkú mọ́ òun sọ̀rọ̀ kíní kan ah, lèmi náà bá kí ẹ pè yí mọ́lẹ̀ ẹni tó bá náà máa gbọ́kọ mi o ó máa jẹun lé alọ́ṣọwọ́sọdọ̀ ni ó máa ṣe bá sí ní ṣe pé mi dùn sínú sista èdè sọ̀rọ̀ hmm. ewu ṣáìdí àlò ń lò fún mi ni. Tosin èmi fẹ́ kó land kí n tó sọ̀rọ̀ ni èmi ti ń rò pé wàdé ìbà ilé ni wàá máa purọ́ fún mi pé ah, ọkọ mi fi tẹ́ẹ̀sì hàn mí o kò fi tẹ́ẹ̀sì hàn mí o ni mò ń dúró díẹ̀ wo bí mo ṣe gbé fóònù rọ̀rẹ̀ láti àná títí bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí ọkọ ẹ̀ ò reply mi o kò reply mi rárá ìyẹn túmọ̀ sí pé ọ̀pọ̀ ẹ̀ ò kì í ṣe oníṣìnà kò ń ṣe oníranù kò gba ọ̀pọ̀ ẹ̀ mú báyìí Ah, torí tó bá yẹ position ọlọ́pọ̀ ẹ̀ ọmọọrú wọn wọ́n kún gbòòrò bá ṣe text lánàá yẹn five minutes after wọ́n ti text bíi mẹ́wàá sí ẹ nǹkan tó jọ wọn á fi wé Jésù gan. ṣé lóòótọ́. mo mọ̀ wọn tí wọ́n pọ̀ mi nǹkan fẹ́ máa dárúkọ ni wọ́n mọ text send bíi wèrè wọn á kọ́ lé pé wọ̀gàn wà ló pé jésù ló text yẹn ni bó ṣe ní ṣìnà o. kó wọn wá bó ṣe máa ṣe ọkọ ẹ kó má yẹ kó má yẹ má fọwọ́ ara ẹ kó má fi ti ọkọ ẹ síta. ọlọ́run ọba ni mo fi bẹ̀ ìyá mi gan jẹ́ kó yé mi pé tí ọkùnrin bá ti ń dúró síta tí ò fẹ́ wálé tó ń pẹ́ wálé ó túmọ̀ sí pé àwọn yẹn ti ń ṣe kankan nulẹ̀ ni ẹ̀rú ti ń bà láti wálé nìyẹn ọkọ mi ìwọ ni kó wá jókòó kó o rò nǹkan tó ń ṣe tọpẹ òfẹ tó ń ṣe fún tó fi ń pẹ wọnú ilé. Ah! mi ìrè fẹ́ rárá mi lè síta ọkọ mi ò sí ẹgbọ́dọ̀ lọ sísá mi ọkọ mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ máa jẹun sí i hmm. torí ẹ̀yin náà mọ̀ pé ó tẹ́ mi lọ́rùn kí n fi ìyá mi ta yín hmm. mo lè fi bàbá ṣeré àmọ́ tó bá ti dọ̀rọ̀ ọlọ́kọ́dé yẹn mo lè kú o mo lè payọ̀ mo dẹ̀ lè para mi. èyí tí ẹ mọ yẹn mo mọ yẹn mo mọ yẹn mo mọ yẹn tí gbogbo yorùbá mọ èyí mọ yẹn. máa jẹ́ wàá jẹ́ wọ́n. olólùfẹ́ wa jẹ́ ká jọ gbàdúrà kan ilé ọlá wa kó má ṣe dá oró àní tọmọtọmọ ká má fi lè ọlá pìtàn o ká má sọ pé a lọ. ẹ tún ti ń lọ àbí ẹ tún ti ń lọ bẹ ṣe máa ń lọ olóòrò ọ̀fọ̀ ẹ wọ ẹ jẹ́ ìsàn fún yín o. àìtẹ́ à ń dọwọ́ bò ká sọ pé o fẹ́ wùwọ ọmọ ọkọ ni tó ti rí àwọn ẹgbẹ́rẹ́ tó rù kiri gbòòrò yẹn wá ti tún wá bá nínú ilé àtọ́sí o ìyàwó ẹ̀ o lágbájá ìyálé ẹ̀ wọ́n jẹ́ sọ fún ẹ ọmọ kékeré ara mi ni mí o ọmọ kékeré ara mi ni mí mi ìdẹ́lẹ̀ kú torí arúgbó kan bẹ́ẹ̀ ni mi ìdẹ́lẹ̀ rápá tẹ́ńṣọ̀n ọ̀ ṣí o. tọ́sí ó máa tọ́sí. etí ò dùn wá ṣé èmi náà mo dògbọ́n tó ń pariwo lé lórí báyìí ṣé o ti ever ka obìnrin kan mọ́ mi lọ́wọ́ rí. dáadáa pàápàá láì mọye ìgbà ṣé torí pé mo fi bíbí ṣaláìbì ó ń ba yín yìí. that's nice ó dàbẹ́ ó dàbẹ́ sórí àkèrè díjú kọ̀ǹkọ̀ díjú àìtí ìtòdò tọ̀ sí ni ṣùgbọ́n ní nǹkan tí mi ò ṣe tó dé sọ lójú mi báyìí nísìnyí torí pé arákùnrin ara ẹ̀ gbó lásán ipò mú ìgbẹ́lóbìnrin pẹ̀lú àṣẹ tọ́lú lọ́wọ́ bá wàá wá rí mi pẹ̀lú màá gbé obìnrin pẹ̀lú lọ́wọ́ bá ẹ̀ màá gbé obìnrin in fact tí ò bá ṣọṣe the same roof yìí wọ̀ pẹ̀lú ọjọ́ máa gbé pẹ̀lú àṣà náà ó fà náà. jáwé fún mi báyìí rí ah, àfìgbà tí mo dán pé o máa reply me. I won't reply mi. yà mo ń gbọ́ nǹkan tó ló ṣẹlẹ̀ ní site. Ah, àwọn company tí a ti ń bá ṣiṣẹ́ wọ́n ń recommend wa gan wọ́n ní iṣẹ́ wa dáa gidi gan. Ah, àwọn dádì tí wọ́n supply wa ní granite ní sáà dàbí pé nǹkan kan ń ṣe wọn because mo dé site lánàá mi ò bá granite kankan wọn ò supply wọn ò ṣe anything gbogbo àwọn òṣìṣẹ́ tó kù wọn kàn jókòó kalẹ̀ ni wọn á pè wọn ah, ah, ah, after tẹ ti gbowó tẹ ti gbẹ everything kí ló tún ṣe lẹ́tẹ̀ supply wa wọ́n ní àwọn bc nǹkan kan pé tó bá di ọ̀la àbọ̀túnla àwọn máa supply wa ní nǹkan ta wọ́n ní ẹ wá tí ó bá jẹ́ wípé ẹ̀yin fi iṣẹ́ tiyín ṣeré lọ́dọ̀ tiyín àwa ní company titi wa à ń fi iṣẹ́ tiwa ṣeré so why dem be supply wa àwọn ò fi iṣẹ́ tiwa ṣeré o. so wọ́n ṣáà ń sọ lọ́tún sọ lọ́sì wọ́n ṣáà ń rí àwa wọn ọ̀rọ̀ gidi sọ so mo ṣe ní tí n bá dé ọ̀dọ̀ yín kí n ṣàlàyé fún yín. no problem ọmọ kan wá sí. nígbà tó sọ fún mi yẹn ẹ ń wó mọ ẹ wá dọ̀kẹ́dẹ̀ gbà ń prize ẹ ẹ jẹ́ kó tẹ kò need iye kí tó ń kó létà jẹ́ kó máa lọ supply fún mi. ok sir. bàbá yà àgbo wà lọ́wọ́ ẹ̀ kò sí problem ẹ̀ lẹ́yìn kò sọ fún cashier mi ẹ̀ sìn pé mo ní kó gbé kí ni wà kẹ́kẹ́ kí n sàn ẹ̀ ẹ̀ má ti lọ sí máa kàn gbà àwọn ọmọ fún ọdún ní àwọn pound site you understand? o ṣe àmọ̀kọ́ ti dé tiwe. if i wan appreciate you gan ẹ ṣe gbọ́dọ̀ sir gbọ́dọ̀ sir. ṣé èèyàn wà dáhùn báyẹn sí wọn àbírúfẹ́ òkùnkùn wo la máa gbé léyìn sí nítorí pé kò tẹ́tí yé mi ẹni tí mi ò mọ̀ tó ń text all the time ṣé mo tún lè fi lè yan ìyàwó mi nísìn beauty mo ti send message mi sí ẹ reply bóyá nítorí ẹ mọ̀ mí tẹ́lẹ̀ ni tí ẹ bá lè fi ojú mi kàn mí lẹ́ẹ̀kan ẹ̀yin kan ẹ̀ ń bá ẹ̀ rí òrékelẹ́wà ọmọge rí mo mọ ìyàwó yín dáadáa kò rẹwà tó ní gbogbo ọ̀nà dẹ̀ ni mo fojú lọ. ẹ jọ̀wọ́ tí mi ò bá rí èsì màá pè yín kílẹ̀ tó ṣubú èmi ni ti ní tòótọ́ ọmọ lára. sista Ṣadé tí màá délé ti dànù aláyé bàjẹ́. láàárọ̀ yìí ọkọ mi wà ní bedroom òun wẹ̀ èmi wà nínú bedroom wa mo wá rí pé mẹ́sẹ̀gì kan wo orí fóònù mo wá mú fóònù pé kẹ́mi ka mẹ́sẹ̀gì kí ni mo rí ó bá di àǹtí Ṣadé àǹtí Ṣadé send love text ọkọ mi wọ́n ní láti máa sọ fún mi pé kò mú àwọn ṣùgbọ́n àwọn mọ̀ àwọn mọ̀ bí ẹni mo wò ohun àwọn ọlọ́mọkùnrin àwọn náà dẹ̀ bàjẹ́ àti Ṣadé kọ́ síbẹ̀ wípé tí ọkọ mi bá rí àmọ́ ló ẹ̀ṣẹ̀ máa gbà wípé òun róbìnrin wípé kí ló gbé sílé tó ń jọ lójú ọmọ tí ò fà yẹn wípé tó bá rí àwọn ẹlẹ́ ni àwọn torí pé àwọn Ṣadé lè bọ̀ àwọn òṣè ìyàwó olè kankan àwọn òlọ́lẹ̀ ọkọ kan rí àkọ́dà àwọn òbí mọ rí. Hmm. àǹtí kọ́lọ́ má jẹ́ kí èèyàn tẹ́ni tìkà ni o. àmì o ṣé mo pé kò sí gbogbo nǹkan tó ń lọ nínú ilé mi tí mo kì í fi tó àǹtí Ṣadé létí ṣé mo pé ní táìmù kan ọkọ mi wo àwọn ìwà kan sí mi èmi tún lọ fi ọ̀rọ̀ mi lo àǹtí Ṣadé àǹtí Ṣadé dẹ̀ kọ́ mi ní ọgbọ́n kan èèyàn ni mo máa pè wọ́n wọ́n sọ pé kí n mú fóònù àwọn kí n fi sẹ́ndì text kan sí ọkọ mi bí ẹni pé obìnrin kan ń ṣe sí ọkọ mi o wípé tí ọkọ mi bá pe nọ́mbà yẹn á jẹ́ pé ó ń ṣe ṣìnà ṣe lè bílíìfù pé àǹtí ṣáájú òṣì kan náà yìí wọ́n tún wá kọ sínú mẹ́sẹ̀gì tó sẹ́ǹdì sọ́kọ mi yẹn wípé àwọn ọmọlára máa nì táwọn sẹ́ǹdì mẹ́sẹ̀gì kan sí nígbà báyìí báyìí wípé àwọn onífẹ̀ẹ́ wípé ó sì gbọ́lẹ̀ irú ọkùnrin táwọn fẹ́ nìyẹn ṣùgbọ́n àǹtí òótọ́ mo lè tutù o kí n máa wọlé kí n má sọ̀rọ̀ mi ò gọ́ o mo mọ̀ nǹkan tí mò ń ṣe ni o òótọ́ mo máa ń pọ́n àgbàlagbà lé mo máa ń respect àgbàlagbà gan ṣùgbọ́n tí àgbàlagbà kan bá fi rẹ̀ wọlé ọlọ́wọ́ ọba tó dá mi gbọ́ máa wọlé máa wọ tuurutu ni káàdì ṣadé máa bá wọn lè yan mi jẹ o wọn ò lè yan mi jẹ rárá torí pé lọ́wọ́ tí mo wà yìí àtijọ́ ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà èmi fúnra mi máa wá jáde síta máa lọ fi ẹjọ́ wọn sùn máa fi sùn àwọn tó jù wọn lọ kà bẹ́ẹ̀ ni mo sọ màá kígbe mo fún ayé wípé ẹgbà mi ẹ̀yìn ayé o ìyá kan ló fẹ́ jẹ mí torí àǹtí òṣì kan àdúgbò ó ní pé kí wọ́n fi tọyín létí o. olúwa tó sìn inú rẹ̀ á sórí tó ṣe tó ti wá fẹjọ́ ìlọ mi ó dùn mọ́ mi gan o torí ìgbà tí mo ti ń kó yín jẹ mi ò rú eléyìí ṣùgbọ́n ọ̀rọ̀ tó wá sọ fún mi lẹ́nìí mo gbọ́ ni mi ò ti gbà torí mi lérò pé ṣàlẹ́ lè ṣerú ẹ̀ sí ẹ bẹ́ẹ̀ tí ò bá súnmọ́ yín kó lè mọ̀ pé bóyá pẹ́ ìṣẹ̀jẹ̀ kan náà pẹ̀lú bó ṣe ń ṣe é sí yẹn n tí máa fẹ́ sọ fún ẹ nísìnyí pé tó bá di lọ́la màá mọ ọgbọ́n tí màá fi tàn débí màá wá ránṣẹ́ pé wọn náà pé kó o wá màá wá mú ojú ajé màá fi kó ní sọ n tó bá wá rí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́ yóò ṣàlàyé. àǹtí kì í ṣe pé èèyàn kan ló pè mí tó sọ o ọkọ mi kan ló sọ fún mi o èmi ka mẹ́sẹ̀gì yìí fúnra mi ni o mo dẹ̀ mọ nọ́mbà àǹtí ṣáàdì o àmọ́ mo ti gbọ́. mo fi tóbi ọlọ́run inú ìyá dùn mo fẹ́ kó o fa ààrẹ balẹ̀ o ti gbọ́n mo fẹ́ sọ fún yín nísìn jẹ́ kí n bọ́ sí kitchen kí n wá nǹkan tó wà jẹ fún yín ah, màá gba ẹ máa sọ́mọ̀ pé bóyá pọ̀kàn rẹ ti balẹ̀. àǹtí màá pè yín tó bá yín jẹ́ ẹ pè mí. jọ̀ọ́ dákun mọ́ fọ̀rọ̀ ìlú ẹnìkan kan mọ́ lẹ́yìn tó tó wá sáré fún mi inú á dùn tí o ti gbọ́ ṣé o. ẹ sílẹ̀ iṣẹ́ ẹ rò pé iṣẹ́ sí i. àti òkè ṣé olúwa tó sìn wá lọ́wọ́ ọjọ́ ìfọ̀nù bẹ́ẹ̀ ó dáa tó bá ní mò ń fi ọkàn wọn mò ń rí text message mi lórí fóònù ni dé tí kò mú fóònù yẹn wá kó fi ṣe ẹ̀rí pé àǹtí o text message mi lórí fóònù ọkọ mi rèé o àǹtí mi ló send ẹ̀ sí wáì sí kò ṣe mú fóònù yẹn wá. Ah, ṣé ń gbọ́ ṣé ń gbọ́ nù ẹ sọ fún mi báwo ni yẹn ṣe possible kí ni kí n sọ fọkàn mi pé mi fẹ́ fi fóònù ẹ ṣe ṣe sí pé mo ò bíbi tó máa yí sí. àdẹ́nu ah, ò lé niyẹn. because àìpé mi ni káìpé mi Fọláṣadé ni mo máa ń rìn pẹ̀lú ẹ̀rí ni tí bá ń báyàn jà mo máa ń fẹ́ báyàn yẹn jà pẹ̀lú ẹ̀rí tí mo bá ní máa ń make sure pé gbogbo ọgbọ́n ni mo lò láti mú fóònù wa kí lè fi text yẹn hàn ó wá mu wá ó wá ń sọ pé èmi Fọláṣadé èmi Fọláṣadé àǹtí mo ń fẹ́ ọkọ olúwa tó mi sìn kí ni mo fẹ́ fi ṣe mo rò pé ọmọ gidi nìyẹn tẹ́lẹ̀ ni nítorí ẹ̀ mo ṣe ń pọ́n ẹ̀ lé wá gbọ́ o sórí èmi ń tèmi mo hate kọ́ máa purọ́ mọ́ mi tí wọ́n bá pè ọmọ mi mo tó bá ní mo ṣe yẹn tí mi ò ṣe máa padà wá ṣe kinní yẹn sísá mi ẹ bá mi sọ fún tó sìn bí ọkọ ètò wá ní mò ń fẹ́ yẹn tí mi ò fẹ́ tẹ́lẹ̀ máa wá fẹ́ nísìn bẹ́ẹ̀ mo sọ fún yín kò dẹ̀ sí kò téèyàn kan lè ṣe máa fẹ́ tí kò sẹ́ni tó lè bá mi jà ṣó tí wọ́n bẹ́ẹ̀ yẹn mi ìmọ̀ pọ̀ ọ̀rọ̀ òṣì ọ̀já ti já ti dẹ́kun mi fún ìyẹn ọ̀rọ̀ òṣì láàárọ̀ tuntun tí mo níṣẹ́ tí mò ń ṣe. Fọláṣadé wá bí Fọláṣadé ah! Fọláṣadé ah! ṣọ́tọ̀ sì ṣé mo sọ fún mi bẹ́ẹ̀ ṣé ti nípa ìjà ló lò ṣé ti nípa òfọkàn mi ó wá ń dọ́gbọ́n pé torí pé mi ti accuse òun kò òun fẹ́ lòun ṣe máa fẹ́ àmọ́ àti màá jẹ́ kó mọ̀ wípé mo ní èèyàn màá jẹ́ kó mọ̀ pé mi gan rìn màá jẹ́ kẹjọ mọ̀ wípé mi ṣe bọ̀ tí mi ìdẹ́ ṣe ọmọ ọmọ mi. ẹni tó lè yàn. ọ̀rọ̀ panilé lọ́la wọ́n fi gbà yí. ẹ gbà mí o. ọmọdé má fẹ́ sọ mí dàgbàlagbà òpònú kẹ́ ẹ̀ ìwọ ọlọ́run wọn á kọ́ mi mọ̀ sí láàrin ọmọ méjèèjì yìí o kọ́ mi mọ̀ sí ọlọ́run o. lójú ẹrú rẹ. ẹ gbà mí ra mi kalẹ̀ ẹ ṣàánú mi ọkọ yóò máa gbọdọ̀ bọ́ ọmọ mi lọ́wọ́ ẹ ṣáàjọ gbogbo ọ̀nà tẹ́ máa gbà tó yẹ pé ní tó bá sọ pé kí la lè ṣe òun la máa ń ṣe hàn tó jẹ́ pé ọmọbìnrin náà kò ní fi jẹ́ ìrọ̀ ayé kò dẹ̀ ní járọ̀ ọ̀run ẹ jọ ẹ bá mi fi ilé ayé ní lára kó máa bẹ̀bẹ̀ fún ọ̀run kílẹ̀kùn ọ̀run pàápàá má ṣe sílẹ̀ fún mi ẹ bá mi ṣí ẹ bá mi dàgbẹ́lù tí ń pé ọkọ mi gan kò ní rí bí èèyàn. alhamdulilayi ló ṣe ìtàlẹ̀ ọdún aláàkọ́ adúpẹ́ fọlọ́ ṣe ǹjẹ́ nígbà wo pẹ̀lú ọlọ́run ah. ẹ̀dẹ̀ bìlífù pé gbogbo nǹkan láyè kò sí nǹkan tó lọ́run ò lè ṣe ẹ̀yin má fọkàn sí pé ẹnìkan lè gbọ́kọ yín ẹni tí ọlọ́run ti so wọ́n pọ̀ látòdì ọ̀run ó ṣòro fún ọmọ anábì ádámà láti yà wọn jẹ́ yorùbá mi yẹn ṣe rí nǹkan ẹyọ kan tí mo fẹ́ kẹ́mi pẹ̀lú yín jọ ní ni pé ká bẹ ọlọ́run bọ́lọ́run sì máa fún yín lọ́mọ alálùbáríkà ọlọ́run tí ò sí ànábì àyùbá làgà ọlọ́run ní ṣe yín so ẹ̀yin náà ó bímọ ṣé tí ọmọ yìí bá ti wá ń sìn ìfẹ́ tó máa wà láàrin àtọkọ yín sì jù bẹ́ẹ̀ lọ ẹ má fọkàn sí pé ẹ máa bà tẹnìkan jẹ́ so ti yẹn báyìí nísìn tẹ bá ti ní lọ́kàn ọtọ ọmọ ànábì àdámọ̀ oníbàjẹ́ látọwọ́ yín tí iná oníbàjẹ́ látọwọ́ máa nábì ádámù sí yorùbá mi ti yín sódà ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ lè fi ọlọ́run bá bẹ̀rẹ̀ tí kò ní yọrí sí dáadáa ǹjẹ́ yorùbá mi yìí yín báyìí sìn so àwọn àdúrà kan wà tí màá fún yín tẹ́yìn lọ máa ṣe nílé so ti yín sìn èmi náà máa ṣe kàn bí báyìí mo fi pé ẹ ń kírun dáadáa. ọlọ́run fi rọ̀ yín lọ́rùn. àbáríkà àwọn ẹni ọlọ́run. ọlá bisimilayi rahman rahim. auzubillahi minash shaitani rajim. Allahu la ilaha illa huwa ayyumul qayyum la tawzunnatu wa la nawm lahu ma fi samawati wa khamam fil ardi man san yajid wa ida wala bi ismihi ya'lam ma bayna yadayhi wa man naswa wa ala yutina bi zan ilmi la tí ọ̀gá ẹ bá dé bá mi rántí jíṣẹ́ fún wípé àwọn kọ̀ǹpútà rẹ ti dé dẹ̀ ètè wá bá mi tí ó mú lọ́bẹ̀ ẹlòmíì ló máa fi ṣe fàájẹ́ o. kọ́ dáná kọ́. àlàáfíà. ẹ rọra sà. ẹ jọ ṣé ẹ̀yin lẹni mọ́tò yìí. bẹ́ẹ̀ sà. ìrẹ́lì ẹ̀mí ń sọ fún mi pé láti friday di friday tó parí oṣù ẹ̀mí ní kí n sọ fún yín pé kẹ́ má gbé mọ́tò yìí jáde àìní rógun accident o. Ah, àmì jésù ẹ ṣe sà ẹ rí o ẹ jọ̀ọ́ ẹ má bínú ọlọ́run tún sọ fún mi pé ó dàbí pé ẹ ní ìṣòro ọmọ bíbí. Ah, bẹ́ẹ̀ ni sà. àdúrà wa gbà. àmì jésù. ẹ jọ̀ọ́ mo wá ń sọ fún yín pé tẹ́ bá rí i pé ọkọ yín fẹ́ fẹ́yàwó mi lẹ́yìn ẹ má bàa o. ẹ má bàa jà ègbé ni fún ẹni tí a fi rán tí ò jíṣẹ́ nípa ṣíṣe eléyìí ọ̀nà yín máa fi là ọ̀nà máa gbàdúrà ẹ̀yin náà lẹ́yìn náà máa fi rọ́mọ gbẹ́jọ́. ẹ jọ o díẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ò ní lọ láìṣẹ. ẹ jọ dáàdì ẹ jọ sà tí n bá ti fẹ́ rí yín bọ́ọ̀ mo ṣe lè gẹ̀ẹ́sì. ẹ̀mí máa ń darí wa káàkiri ni ṣùgbọ́n tẹ́ bá fẹ́ rí mi yábà ni chọ́ọ̀chì wa wà chọ́ọ̀chì àwọn ajagunmọ̀kadì ajagunmọ káàdì ẹ jọ dáàdì tí n bá débẹ̀ orúkọ wo ni kí n béèrè bẹ́ẹ̀ sà. ẹ béèrè alàgbà gborí ẹ. wòlíì gborí ẹ. bọ́lú àwọn àpẹẹrẹ. èsì ló kọ́ já náà lọ́nà yìí. èsì ló kọ́ was this? ọmọ nana ìwọ ló ń fi eh, message disturb mi látijọ́ yìí kí ló ṣẹlẹ̀ gangan yeah mo understand mo understand okay okay okay no problem mi ò bínú mi ò bínú ó mọ nǹkan tó máa ṣe báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ it's like a ní ìjà náà ọjà òkùnkùn ni jẹ́ ká wá ṣe ní ọjà ìgbàǹgbà ń sìn kí ojú méjèèjì kò ríra wọn ok ká ṣe ní egun mọ egun òòṣà mọ òòṣà how about that nah, no problem ibi tó wàá bá mi ní home country hotel wà ní greek okay yes after the work na no ẹ ní ti bọ kò sí no, no no no lọ́la náà after taba close níbi iṣẹ́ I'll be there waiting for you okay alright ọ̀ṣẹ́ ọ̀rọ̀ àdéhùn stay blessed. <laughs> Hey. Ṣé wàhálà òde báyìí náà ṣe àná? ṣé ló ń ṣe ségesège. bíi kóníkà ríra lé ni tí wọ́n máa fi dọjọ́ náà báyìí a tún yarí pé òun ò rí mi mọ́ ni bí ká sọ̀rọ̀ ní ọ̀sán báyìí kó dalẹ́ kó lóun ò bá mi sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ ò tiẹ̀ bóyá torí ìyàwó tó wá ní sílé ni o kò yé mi àmọ́ bàbá ìtò ṣe kókó sèmi ni pé mo nífẹ̀ẹ́ mo fẹ́ kó fẹ́ mi. ọ̀dà yóò sì jẹ́ tiẹ̀ àwọn tó la yóò sọ di tiẹ̀ àmọ́ ṣe é máa ríra déédéé bàbá kí n má parọ́ àkírin adédè ṣùgbọ́n ó ti wá fún mi lápẹ̀ntmẹ́ǹtì fọ́la o ó ní ká pàdé níbì kan lọ́la. ọ̀la òde yìí. bẹ́ẹ̀ni. Hmm, ó ti dà ó ti dà bẹ́ẹ̀ wo mo fún ọ ní kíni kan àtíkè ni ojú ló yẹ pa nígbà wo bá ku bíi wákàtí kan kó tó rè bẹ́ẹ̀ sòtò ọba yìí pajú fẹ́rẹ́fẹ́ báyìí tó jókòó tì í tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ ọmọ mi tó dà wájú rẹ̀ ó di tipátipá ní Ṣàngó fi fẹ́ràn bàtà yóò fẹ́ràn ju ojú ara ẹ̀ lọ ń bọ̀ wọ́n dàbí àhìn. nínú ọdún bàbá ń bọ̀ ẹ ṣí. Yes, sir. má lo gbogbo ẹ̀ tán àmọ́ lé ìwọ o èèwọ̀ tí ń bẹ́ ń bẹ̀rẹ̀ mo wí lẹ́ẹ̀kan pé tó bá kù bíi wákàtí kan tó lọ ni kò fi pajú. wá rí àrídájú pé ẹ fojú kanra yín lọ́la o nítorí tẹ́ ẹ bá fojú kanra yín lọ́la ah ó léwu púpọ̀ nítorí bẹ́ẹ̀ bá ríra yín eh, ọlọ́run ò ní bojú lọ́wọ́ ẹ o. àmín o. bẹ́ẹ̀ bá fojú kanra yín lọ́la wo balùbalù ń tà fún balùbalù lọ́tà ẹ̀ ọ́ máa wò àfi ká ẹ fojú kanjú yóò ṣiṣẹ́ èmi mo fi bẹ́ẹ̀ ọ gbọ́ bí wọ́n ti máa kì mí ojúmọ́ kan oògùn kan oògùn tí ọ̀jẹ̀ ewé rẹ̀ lókun kan èmi àrẹ̀mọ́ ẹ̀dú alágúnmu wà ó ti ṣeé ṣe ó ti ṣeé ṣe ọ̀dà gbọ́ hmm. ó kọ́ gbádùn mi. ẹ jẹ́ wá nǹkan fún mi. ẹ ó tún ó tún fún mi ní nǹkan lónìí. Hmm. má jẹ́ òjẹ́ gbogbo gbà. irọ́ ń parọ́ fúnrọ́ irọ́ ń parọ́ fúnrọ́ baálé ilé jẹ̀rọ̀ jẹ́ ìyálé ilé ti ṣù jẹ́ òjò ẹ̀sìn máa tó rọ̀ òjò ẹ̀sìn máa tó rọ̀ o. Hello. Hello, Mr. Jide. Ẹ bá o. Ẹ mo ti wà níta hòtẹ́ẹ̀lì yẹn. Ìyá mo ti rí ẹ máa bọ̀ straight máa bọ̀ máa bọ̀ mo ti rí ẹ lọ́kàn máa bọ̀. Ok, ok, mo ti wọ̀. lélẹ̀ ń jíṣu jẹ òjò ẹ̀sìn máa tó rọ̀ òjò ẹ̀sìn máa tó rọ̀ o. ọmọlára lórí fóònù àmọ́ Fọláṣadé lórúkọ mi tàbá wọlé wàá máa ṣàlàyé. <laughs> àtijọ́. Tósìn olúwa Tósìn ma Tósìn. ọmọ tí mo ṣe pé jẹ́jẹ́ tó wẹ̀ o jẹ́jẹ́ ó tó owó ẹ̀ dáadáa torí ìkànnì kéèyàn fún yàn lóògùn lò ìkànnì kéèyàn ó lò torí tí mo ṣe pè ẹ́ pé kó wá bá mi nílé ni pé mo fẹ́ mú ẹ lọ sí ibì kan ibi tí n tẹ̀ máa ń mú ẹlòmí fẹ́ kọ́ pé gbogbo kí n tó bá fún mi mo fẹ́ kó lò nítorí pé mo ṣe máa wá sí ilé yìí tọkọ ẹ máa ń kẹmi lójú kẹmi ní ẹ̀yìn pé gbogbo tí n bá fẹ́ àfi kí n má sọ ní òní fún mi kò wá sí èrè kan fún obìnrin kó wà nílé ọkọ kó má gbọmọjọ oníjẹ kínní kò wá torí mo ti náwó gan o tó bá ti mọ̀ wípé o ò ní lo ohun tó bá fún ẹ má ìka lọ bí rárá torí ìfẹ́ káwọn èèyàn kọ́ sọ mí dìyà jẹ o wọ́n ní bọ́pọ̀ ṣe ń kẹ́ tó ń ṣe gbẹ̀ fún tó kò lè ṣáájò kọ́mọ òun kó lè bímọ torí ẹ̀ ni o pàtàkì pọ̀ bá nílò sọ fún mi ká má lọ. màámi kí ni mo fẹ́ sọ pé ó ṣe mí tí mi fi nílò nǹkan tẹ́ bá fún mi ẹ̀yin kú ti bí ti tiyín ájò náà lẹ́ ń ṣe kémi náà lè nà ọmọ ti tèmi láyé kí n má bàa bá ikú èmi náà kì í ṣọmọdé yìí ìbànújẹ́ ọkàn ló jẹ́ fẹ́mi náà pé wọn ti máa pè mí ní ìyá alágbájá màá lò màá mi ọlọ́wọ́n bá ń gbọ́ màá lò. èmi náà ṣàgbàdúrà kí n máa lọ báyìí. èmi ó adé gbàdúrà lágbára. ta ni o. èmi ni wàá kálẹ̀ wọn. ẹ bọ́dé. padà padà padà padà jọ. bọ́sítà bọ́sítà bọ́sítà wàhálà lè máa tún báyọ̀ eléyìí ti ṣe ní sùúrù fún ọ náà ah, ẹ̀yin ló ìjókòó kí ló ṣe ní ẹ̀tọ́ wá lóyún jìbìtì àbí. ṣé wọ́n yẹ káwọn ará mi tún máa bá wa gbọ́ ogun ọ̀rọ̀ jìbìtì kí ni ìsìnkí kí bọ̀dá mi tún èso ti tẹnu ìgbó. bọ̀dá mi bọ̀dé èwo la rí gbọ́. àgbà Ọlọ́run iṣu ọmọ ajiná fún yín jẹ ṣé rí gbogbo wa pálapàla tèmi náà wù ń gbà yẹn bí ká ṣe four one bí ká jalè ká ṣàfọwọ́ra náà ti já sọ́tún mo ti já sósì mo ti wá rí i pé bí ṣe ń ba lọ yẹn tí n bá ń ba lọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé òfò ló máa gbẹ̀yìn mi lèmi náà ṣe wá jókòó tí mo padà wá sílé wọ́n dẹ̀ ní títa bá ti lé ọmọ ilé lọ́mọ máa ń padà sí búra fún yín pé mi ò ṣe iṣẹ́ fọ́wọ́n náà yẹn mọ́ wàláì mo fi alukuran búra tó bá dẹ̀ pé bí mo ṣe ń sọ ìmọ̀ ń parọ́ fún yín ni tí mo dẹ̀ ṣe ń ṣiṣẹ́ yẹn gbogbo ègún tó wà ní alukuran kó jẹ́ ti tèmi. ọlábòdì ìwọ níbi ní o mo tán bí ire o wá ń bọ̀ nílùú bàbá ẹ o wá ń rìn lóru ẹ à. Hmm. bọ̀dá mi mo gbọ́ tí àmọ́ mi tí ì gbà torí pé màmí wà lórí ìjókòó nǹkan tí ẹ kí máa sọ náà ni mo wá máa sọ yẹn bí pé kó fọkàn wọn balẹ̀ iye ti yí padà àmọ́ o kinní kan ni lórí ìjókòó tẹ wà yìí láì dìde ẹ máa fún mi ní àdírẹ́sì ibi tẹ́ ń gbé àti fóònù nọ́mbà yín èmi á wá wá síbẹ̀ o tí n bá fojú mi ríbi tẹ́ ẹ̀ ń sùn tẹ́ ẹ̀ ń jí màá wá padà sọ fún màmí wípé òótọ́ bọ̀dá mi ti yí padà o àtìmọ́lé àtìmọ̀nà wọn kò dẹ́ ṣe ìdá máa pe fóònù yín tí ò ní wọlé tí ò bá ti wọlé màá tún wá jíṣẹ́ fún wọn pé fóònù ò wọlé o àmọ́ tí n bá ti rí yín wípé ah àwọn aráalé gan sọ wípé ibi tẹ́ ń gbé lélẹ̀ tí kì í ṣe pé ẹ wá ń gbé lọ́dọ̀ rẹ̀ o tí ẹ ń pè ibi tẹ́ ń gbé tẹ̀dẹ̀ níṣẹ́ tó dáa lọ́wọ́ àà máa sọ fún màmí ẹ̀ wípé bọ̀dá mi ti níbi tó ń sùn tó ń jí táwọn aráalé pàápàá mọ̀ wọn tọ́dẹ̀ mọ̀ ṣe ọwọ́ wọn kò jù bẹ́ẹ̀ lọ. ó ṣe àbúrò mi tó bá jẹ́ nǹkan tí máa ṣe nìyẹn tí mọ́mí fi máa bìlíìfù pé mi ò ṣiṣẹ́ yẹn mọ́ kí n tó kúrò ní ìsìn máa fún ẹ ní àdírẹ́sì mi àti fóònù nọ́mbà mi tó ti ń sìn àti pé mọ́mí bí ṣe wá ìsìn hòtẹ́ẹ̀lì máa sùn lálẹ́ tó bá di láàárọ̀ là máa jí wá yín bí ẹ wá máa mú mi yálé àwọn ẹbí tó kù ní kọ̀ọ̀kan bí n ṣe wá jẹ́jẹ́ wájú yín pé mi ò ṣiṣẹ́ fọ́ wọn láìmọ́ yìí màá máa jẹ́jẹ́ wájú àwọn náà kọ̀ọ̀kan. kò ṣe kó ròyìn lọ máa ṣe ló fi jẹ má kì ọmọ ẹni tó gbógun ìbọn ẹni tó náà dùn àánú. fúnkẹ́ ọmọ òkú ṣe wá fọlọ́ jẹ ẹ̀ ní kúkú tó kọ̀. adákẹ́dájọ́ òun ò ṣe ẹ̀dá ojú ẹ sì máa tó rọ̀ o. ṣẹlẹ ṣẹlẹ. yes darling. mo ní brush tí mo fi ṣe ọmọ yẹn wá. brush. kí ló fẹ́ fi brush ṣe wó ló ń lọ. mo fẹ́ brush irun mi náà mo ń lọ́lé náà. <laughs> jíde ṣé bí màtó dé láàárọ̀ yìí ó sọ fún mi pé ìbà ìlú máa sàn ni. ṣàdé ètè burúkú ayé yọwọ́ ẹ ló wà èmi bẹ́ẹ̀ sọ wọn pé màá sùn láàárọ̀ ìgbà tí mo débi bá láàárọ̀ mo sọ fún ẹ pé màá lọ́lé lálẹ́ ìpín ara ìyálé ò yá. mo jí dé nítorí ọlọ́run olùkọ́ tó bá ti dárúkọ pé ìyálé ó máa ń kàn mí léèwo ni mo sọ fún ẹ sẹ́fẹ̀sẹ̀ pé ẹni yóò kì í ṣe ìyálé mi kò ń ṣe ìyálé mi o. all right tó bá lóò gbá ní ìyálé ẹ ó dáhùn ọ̀rẹ́. Hmm. point of correction kò kí n ṣe ọ̀rẹ́ mi àbúrò mi ni kódà gọmọ inú mi ni. alright o nílẹ̀ yorùbá láàrin obìnrin méjì èyí tó bá kọ́ wọlé kí ló máa pe o. anyway anyway anyway ọlọ́run jẹ́ kárí láburú ìwọ náà tó wáyé pé olú bá sick èmi ò nílò tí n bá ju ẹ̀ sílẹ̀ tí mo lọ jókòó mi kan o ti yẹ sì jẹ́ kí n lọ tọ́jú ẹ̀. ìjọ wo ló dà báyìí. tìrẹ́nì hmm, ni thursday. abi mardi is saturday My mardi kombi la monday how about that thank you just thank you much more appreciation, on Eh? Okay. Okay. Okay. ẹ̀sìn ẹ̀ ìṣẹ̀lẹ̀yà ẹ̀rù pẹ̀ ń ṣẹlẹ̀yà. bàbá ọtí. ọgá ọmọ mi. ẹkùn. ní ìbàjẹ́. ó ti wá dábàá ká má fi ọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ nípa nǹkan tí mò ń bá ẹ sọ láti jọ yìí náà orí ẹ̀ mo ṣe wà ó ní kó jáwọ́ nu fọ́ wa náà yìí fi ṣe ìsílẹ̀ ó ń dojú tìyàn ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé mi gan tí n bá lọ títí báyìí màmá gba bí màmá gba bí kọ́mọ́ bá rí mi tí n bá gba bí màmá sá màmá sá nísìnyí mo ti ń live big mo ti ń live fine mo ti free kò sí mi tí n lè lọ bí n bá fẹ́ gba bí màá lọ ńgbà tó bá wù mí tí bá gba bí màá lọ ńgbà tó wù mí ṣé wọn náà rí wo lé mi náà ó ṣe ọdún kan tí mo fi iṣẹ́ yìí sílẹ̀ ni ọlọ́run dẹ̀ ti ṣoore fún mi mo ti dúpẹ́ fọlọ́ mo ti wà lọ́wọ́ mi wọn náà fi iṣẹ́ yìí lẹ̀ jọ nítorí Mr. lecturer torí pé ọlọ́run ti gbàdúrà wọ́n sìn oúnjẹ òun wà bẹ̀sáyà sọ̀rọ̀ wà lẹ́nu ìwọ láti máa advice kí n fiṣẹ́ kan lẹ̀ ṣe oríṣẹ́ mi fún mi ṣá. orí tó máa ṣe fún mi bá máa bí mi náà bí ọlọ́run tí n bá rí owó ńlá kan gbà ẹ̀ tí mo lè fi set up ara mi èmi náà á withdraw náà. tó bá rí owó ńlá gbà ló máa tó stop iṣẹ́ yìí. má jẹ ta ni ẹ o. Ah, ah! báwo ni wàá di a ṣàlàfíà ó ga ọ ó kàn yọ sí ojú rẹ báyìí. ṣé mo ti sọ fún yín lórí fóònù pọ́jọ́ sí bá máa wà mí ní pé yìí. àti mi gan. <laughs> mo wà ẹ kú jókòó sáà báwo ni gbogbo ẹ. àdúpẹ́ <laughs> wọ́n wà òkè wọ́n wà òkè. ọ̀nkú ah, ẹ má bínú o ah, ẹ̀yin ni alàgbà gborí ẹ̀. gbàgbé ah, tún nìyẹn. etí gbàgbé mi ni bí oṣù méjì sí mẹ́ta sẹ́yìn tẹ́rí mi níbi cyber cafe kan tẹ́ fi sọ fún mi wípé mọ́tò mi bíi quest yẹn pé kí n má gbé jáde láàrin ọ̀sẹ̀ kan tẹ́ tún fi ríran ti ọ̀rọ̀ àìrọ́mọbí mi bíi pé kí n máa ní sùúrù fọkọ mi. ah hey! lédà mi oṣooṣi ọlọ́run tó sọ wípé àdúrà mi máa ti ara yín gbà ló sọ pé màmá mi yín lẹ́yìn yìí ewu bóyá ara mi tí ò balẹ̀ lọ́jọ́ yẹn ní kò jẹ́ kí n get address tẹ̀ fún mi tẹ́yí pé mo wá ayé church yẹn lóòótọ́ àmọ́ wọ́n sọ pé kò séyàn tó ń jẹ́ alàgbà gbórí ẹ̀ ń bẹ àmọ́ nígbà tó lọ́wọ́ kó ti sọ pé mi ní wálé ayé yìí lásán ló ti sọ pé màá rí yín bí ẹ ṣe gànsà ọlọ́run adé ẹ̀ sagbára yín dọ̀tí. Táyọ̀ ṣé kò ń ṣe nǹkan tí mo rò ló ń ṣẹlẹ̀ o. lẹ́nu kú yìí báwo ló ṣe ń ṣàwo bí ọ̀gbẹ̀rì báyìí. ò gbọ́ tó ń sọ ni àbúrò mi ọmọ ìyá mi gangan lẹ́nu yìí náà. lọ́jọ́ tí wọ́n rí ìrànṣẹ́ mi báyìí àfi bí ẹni pé wọ́n bá mi sùn wọ́n bá mi jẹun. bọ̀dá mi iṣẹ́ máa lágbá gborí ẹ̀ ni. alàgbà wèrè wo àbúrò mi ti wẹ̀ sí ọ lọ́wọ́ nìyẹn o. àṣetà bá sọ̀kò lọ́jà ara alẹ́ ẹni ló ń bà. kí ni. lọ́wọ́ wo ọmọbìnrin kan bí bọ́ọ̀rẹ́ ẹ̀ ní bẹ́ẹ̀ gbin ẹ̀ ó lòun ṣadé òun ló fún mi tàjí yẹn pé kí n mú ẹ lọ sí pápá ọkọ̀ tútù láti lè tó ọkàn yẹn lára. ẹ ẹ bọ́ọ̀lù mo fẹ́ kí n gbà mí gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ń ṣe tí ìgbìmọ̀ ẹ̀rọ náà ṣe dáadáa ìyàkùn ló fẹ́ jẹ mí ṣùgbọ́n mo kàn ní bí ọ̀rẹ́ la ṣe jẹ́ àbúrò mi ń ṣàkíní mo jù lọ gan ọkàn ṣe sí mi mo fẹ́ ṣe sọ́kọ̀ ẹ̀ nígbà tí kò rẹ̀ ṣe sí fẹ́ra wa nìyẹn ó ṣàṣìbọ́ mi ó ṣe ní kí n fojú ìṣòro mi ó lè máa fi pé lè ṣe ń wò mí mo kàn fojú jẹ ọkùnrin o mi ò lè pe wọn kọkàn jẹ mi ìmọ̀ ọlọ́run mi ìmọ̀ àfà mi ìmọ̀ wòlíì ọ̀nà wa gbà tí wọ́n fi gbà mí ní wọn bá yí. ìwádìí tó ló ń bèèrè na ìwà tí à sọ ṣé ó ní mọ́tò ṣe. àbúrò ní fọ́ọ̀mù nọ́mbà mọ́tò kọ́lọ̀ mọ́tò fọ́tò ń gbọ́ngàn fún ara rẹ̀ àti nọ́mbà ní ibi tó ń lò. ṣùgbọ́n kí ni ìgbìmọ̀ àbáyé tó bá ti wà lọ́rùn iṣẹ́ ti ṣe. bí ìwé first time tó máa fi ṣe wá lọ́gbẹ̀ẹ́ ẹ̀sìn ní wà fún mi. tí wọ́n ti pọ̀ jù nígbà tó ṣé láàrín fẹ́ ṣe àwọn ẹ̀ka mìíràn ti pọ̀ jù. báwo lè ṣe ń sọ̀rọ̀ ta kí iṣẹ́ mi kàrà àgbà lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ sábúrú lọ́rọ̀ làwọn máa lọ tẹ̀sí pápá ọkọ̀ dúdú ìmí ìrètí pé bàdàn náà máa nígbà ó ṣe nǹkan díẹ̀ náà. inú ọ̀nà ojú ọkọ̀ òkúlé alákòókò ti lè wá ìwé ìkẹ́kẹ́ ẹgbẹ́. ẹ̀sìn pendant twenty thousand àjọmọ̀ twenty. ìṣe tí wọn fi di àárọ̀ àti fọ́tò lọ́mọ àlejò ọlọ́ọ̀dẹ́ta sí tó ń bí. ó mọ nǹkan tá a máa ṣe ń sìn èmi mo dè èmi náà máa tù ṣòro ọmọbìnrin tó ń sọ yìí ó ti kó kúrò mi tó gbé òun àti ọkọ ẹ̀yìn wọ́n ti kó lọ ilé mi tuntun hmm. the worst part of it ni pé ọmọbìnrin ó ti lóyún fún ọkọ ẹ̀ ń sìn. sista màá wá mú ẹ lọ síbi tọ́ṣẹ̀ kò lọ ní ilé wọn tuntun sìn nǹkan tá a máa ṣe nìyẹn ariwo ò lè sọ fún nǹkan tó wà ń lẹ. ìsì ṣe pé nǹkan tí mo ṣe ń bá ẹ sọ náà rè. àlàáfíà fún yín lè yí o. ẹ fọkàn ara yín balẹ̀. ojú ìwé fún yín jíde lọ ah, obìnrin ni mí kò dẹ̀ sí nǹkan táwọn obìnrin bá fẹ́ mọ̀ sí àná mọ̀ <sighs> àti wípé wọ́n sọ pé tókè ọba lọ bá mọ̀ ọmọ mọ̀ ọmọ àwa bókè ẹni tó bá wà nǹkan ayọ̀ ó mà ní láti bóníre yọ ìdí tí mo fi wá wá gangan lélẹ̀ torí pé mo rí pé ìyàwó mi wà ní oyún àbí sista mi ìgbà kan sista Fọláṣadé nísìn uh-uh, mo ti dìyálé yín o so ẹ ti di Ṣadé well <laughs> nígbà tí mo ti ń bọ̀ lọ́nà mo kọ́ ya mother care store kan torí pé mo ní láti get àwọn nǹkan tó dáa fún ọmọ wa UNICEF ni tèrè lè jọkùnrin ó dẹ̀ lè jọkùnrin. <laughs> care madam. ó yá wá take care. kí ló dé kí ni mo ṣe. obìnrin ọwọ́ ẹ. Ah! ọwọ́ ẹ ah! mo bẹ́ẹ̀. jáde kúrò nílé mo ṣàmọ̀ pé bí mo ṣe pariwo mo jókòó sórí bíbá yìí ní orí jáì mo jókòó sí o àmọ́ mi mọ̀ pé mo sùn àmọ́ mo rí wípé ó fẹ́ lòmíì kódà ó fìbínú kú ẹrù ẹ jáde kúrò nílé yìí mi mọ̀ bí tó lọ àmọ́ lójú àlá yẹn sísítà mi ṣadé níyàwó tó fẹ́ èèyàn kó wá sọ fún mi wípé àwọn ọmọ bíi tí ìwà àti sista mi ń gbé igbe kódà sista mi ti lóyún ìbínú yẹn bí mo ṣe gbébọn nìyẹn mo wá wáyé wá síbẹ̀ lójú àlá yẹn mo ṣàrí wípé mo pa ọ̀tẹ́ ẹ̀yìn méjèèjì so bí mo ṣe wá sáré gbé báàgì pé kí n máa sá bọ́ọ̀sì tábàyì báwọn ọlọ́pàá ṣe mú ọ̀tá ti tèmi náà nìyẹn òun mi gbàlá gò báyìí ṣé tó bá tiẹ̀ máa fẹ́ yàwó ṣáàtú wá jẹ́ sísá mi ṣadé ló máa fẹ́ ni. sori aláògọ tó sìn afinimọ̀nà eh, atọ́nisọ́nà ni àlá tó yẹ pé bóyá nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àbí tó máa ṣẹlẹ̀ ní kíákíá. Kia aládé máa rè fílẹ̀ fún ẹ fún ẹni tó bá discover rẹ jẹ́ kí n ṣàlàyé kankan fún ẹ ohun tó mú mi padà wá sílé nsìn yìí club ni mo fẹ́ lọ ṣùgbọ́n ó pe àwọn èdè kan fún mi bí báyìí sìn tí ò yé mi rárá ìyẹn ló jẹ́ kí n padà wá kí n wá bá pé kí ló lọ́bẹ̀ kó tó fi wá sọ́wọ́. So dúnú ṣé pípẹ́ tó rò pé mò ń pẹ́ kí n tó wọlé rò pé mò ń lọ ṣèlànà ni. màá ṣàlàyé fún ẹ. lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tí gbogbo nǹkan ń dùn tó ń lọ déédéé ṣéènù tí ò dùn ṣá. mo rò pé ó yẹ kí inú ẹ dùn sí ni. ní nǹkan bíi oṣù méje sí mẹ́jọ sígbà tá a wà yìí aláwọn kọ́ńtrákìtì kan jẹ́ pé èyí tó bọ́ sí wa lọ́wọ́ ń bẹ̀ wúrò tó nǹkan kan rárá ọmọ tó ń bá mi ṣiṣẹ́ lọ́lọ́run fi ṣe gàrí tíra kí ọ̀rẹ́ ẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé wá ń bí nígbà tó ń kọrin mọ́ lẹ́sìn tó ń bínú pípẹ́pẹ́ sí pé kíní kan ló ṣẹlẹ̀ dẹ́n papọ̀ lónà society ọ̀lọ́gá ẹ̀ belong sí ló wá náà ga wọn. ọ̀gá àti ẹgbẹ́ adìyẹ inú àgọ́ ni ó bá ti kó lé office from office back home ó bá tètè péjọ jímọ̀ kó lọ kí òun kó padà sí ilé náà ni. ìyẹn ló advise ẹ̀ yìí pé mo ń láti lọ wá club kan tí màá máa ṣe pé ṣé èmi ò mọ̀ ẹ́ pé gbogbo àwọn sínétọ̀ àwọn ọ̀nàrẹ́bù lóríṣi gómìnà pé láàrin ẹgbẹ́ náà ti ń jókòó tán ti ń tọwọ́ bọ̀ pé lágbájá yìí ló kàn. ọ̀kẹ́ làwọn ọdún kan nìkan rí ń bá ní ìgbà tó wá sọ èlèmí náà wá ronú ara mi lọ pé ah, ṣé lóòótọ́ lóòótọ́ náà máa ń sọ pé tí wọn bá ṣẹgbẹ́ ẹgbẹ́ máa ń gbé nǹkan rí báyìí ìdí nìyẹn tí mo fi lọ mò ń darapọ̀ pé à ń ṣe club à ń ṣe gbà àwọn club mẹ́ta ni mo rí wọ́n á choose méjì tó jẹ́ pé tí n bá lọ kàn láago mẹ́fà màá kún bẹ̀ láago mẹ́jọ màá jọ́yìn láago mẹ́jọ yẹn màá kún bẹ̀ ní bá bi ten or after ten tí n bá wa délé wà á máa kọrin mọ́lẹ̀ wà ní mo ti gbóbìnrin lọ mo ti ṣe gbá mo ti ṣe òwúwa ṣáṣá ṣé mi lóbìnrin kan ti fẹ́ kó ni. Tosin ó ń ṣe mí it's okay mi ti fagilé yẹn. mo dẹ̀ ti wá ṣe ìkọ̀kọ̀. what's it. níbi àìbá trust ẹ yìí mọ̀. kí ni yẹn. ah dear. yes. ó rántí ọjọ́ kan báyìí tó pè mí jókòó bí pé bèbí kan send love text ẹ ibẹ̀ gangan bíbá ilé mi jókòó sí ìbọn jókòó sí bíbá ẹ tó sọ pé o sígbọnlẹ̀ o dúdú wípé mo mọ lára bèbí. yes. ọ̀ní ah, nígbà tó dàbí pé mi fi bẹ́ẹ̀ rí ojú ẹ nílẹ̀ ibi títẹ́lẹ̀ mo sọ fún sista mi ṣáájú àwọn ọlọ́wà sọ pé ká dá ọgbọ́n yẹn ó pé ìtàbọ̀ fóònù àwọn sísè ọmọ nígbà wọn. it's okay it's okay o oh, máa yé ọlọ́run rẹ jẹ́ kó máa yé. so àtiwọ́ àti àǹtí ẹ̀ ṣadé lọ́jọ́ lo ọgbọ́n jìbìtì àbẹ́ẹ̀kọ́ fẹ́ fi dán ìwé wò. Eh, ọlọ́run bá nìkan lọ́ba tó lè dán yàn wò téèyàn máa ṣubú ó ti yé ń sìn ọlọ́kọ́lọ́ máa dán wa wò kó má dán wa tán torí téèyàn fẹ́rẹ́fẹ́ ni ohun tí ò yẹ ó pọ̀ ju tó yẹ lọ tó sìn ìwọ pẹ̀lú Ṣadé lẹ́jọ́ pàdé àpòpọ̀ sí un lẹ́jọ́ pàtẹ́jọ́ kún tẹ̀ ń tẹ̀sí mẹ́sẹ̀gì sí mi ẹ fi ń dán mi wò mo dẹ̀ dúpẹ́ lọ́lọ́run pé mi ò ṣubú sí yín lọ́wọ́ jẹ́ ká gbé yẹn tì ọ̀rọ̀ pé alágọ̀ aláògọ̀ tó ń sọ yìí aláògọ̀ nǹkan mo sọ fún ẹ síwájú pé atọ́nisọ́nà ni má jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu fún ẹ pé bí same Ṣadé tí wọ́n ń sọ yìí ó lè padà ṣe nǹkan tí wọ́n expect o nítorí pé ẹlẹ́ran ara ni wá kò sí tó ṣàlẹ̀ ṣẹlẹ̀ o ò dẹ̀ máa yé àwọn kan sọ yìí pé dúdú láyé àwọn kan ní funfun ni o tún yẹ àwọn kan tó sọ pé pupa láyé àwọn kan wá sọ pé àyìnrín láyé bẹ́ẹ̀ orúkọ tó ń ka lè pe ayé yìí ayé ń jẹ́ bẹ́ẹ̀ ni. ó máa yé ọlọ́run ní jẹ́ kó máa yé o àmọ́ bí ìṣó báyìí náà máa kanra yú ẹ kò nílé mi ń fún ẹ ọlọ́run bá ló ní ọmọ lọ́dọ̀ òun ló ń ṣọmọ fẹ́ dà kí ni mo yí fún ẹ just be prayerful that is my own o gbọ́ nǹkan tó mo wí. èmi ti forí di ẹ o èmi ò níyàwó kankan tí n fẹ́ fẹ́ o ti yẹ ẹsìn ah. àfi tó o bá ti mí ta fúnra ẹ lókun tó o bá ti mí ta kò sọ gbàyàwó nìyẹn o. ngoni ko try ko je ki owo to ko wa debi to owo to wa ko je ko wo si ko wa debi to wo si wa okay now come on do you o so gbogbo be gbogbo a lo lori asan ni igi to luwa gbin ise ni to le patu iran ki ko ni le wa lori o alakala ko mo wa lara o. ọlọ́run ló dá wa sílé ọlá ọlá wa kò ní bàjẹ́ o ṣe ló máa máa gbòòrò sí lójú abínú ẹni à lójú ewúrẹ́ bí kàlápàtà òkú ìfẹ́ ọ̀tá kò ní ṣẹ ìfẹ́ ọlọ́run ló máa ṣẹ ó ti lówó kò lówó ọlọ́run ò ní fi sọ̀rọ̀ wa ilé aláyọ̀ kò ní padà dílé ìbànújẹ́ ojú kan ládàáni olólùfẹ́ jẹ́ ká fífẹ́ hàn síra wa ká má ṣe fàyè gbèsù ká gbé pẹ̀lábù títí dalẹ̀ irọ́ ni irọ́ ni irọ́ ni ìmọ̀ta oníṣẹ́ lè wà lórí irọ́ ni irọ́ ni.